ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله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 كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته آه، أما يا مرتضى في ولا تلون بطن بيكو أو ماما رأي ṣíwọ́ṣẹ́ ní أنا wọ́n ti sin wọ́n ní ìlú Ìlọrin kí ọba adẹ́dẹ́ Allah subhanahu wa ta'ala kó bá fi ọrùn kẹwọn kó bá gbà wọ́n lẹ́rù kó má bẹ̀yìn wọn jẹ́ kó jẹ́ kí àtúbọ̀tán gbogbo ọ̀dà kó dẹ̀ jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn kí ọmọ ayáwó Murtala kí ọba adẹ́dẹ́ kó bá dúró tì náà ní ìjókòó wa tó kọjá a sọ̀rọ̀ ìkẹ́ pàtàkì tí Allah subhanahu wa ta'ala tó fi ya umma yìí sọ́tọ̀ látara wípé kò sí condition tí ẹ̀dá gbádọ́ wa lópin ìgbà tí ó bá ti ní òye lórí tó yẹ ṣe wà fún ìrún ọ̀bọ fún àfihàn gun gbogbo condition ti bá wa. Allah subhanahu wa ta'ala ó wá fi nǹkan kan ó fi ya umma yìí umma òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ó fi yàwá sọ́tọ̀ lórí wípé kíni tí àbárò mi allah subhanahu wa ta'ala ó fi ṣèdẹ̀kùn fún wa wípé a lè lo ilẹ̀ àti gbogbo ntọ́ba dúró lórí ó jẹ́ yẹ̀pẹ̀ ni ó jẹ́ eruku ni ó jẹ́ òkúta ni gbogbo nǹkan tó bá wà lórí rẹ̀ a lè fi ṣe kí ni a lè fi rọ́pò ìmọ́tótó tá a fẹ́ ṣe láti fi múràn wá náà a lè fi rọ́pò àlùwàlá láti fi múràn wá ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ọ̀tí tó khamsa nǹkan márùn-ún kan wà kì í ṣe wípé márùn yìí nìkan ni o ṣùgbọ́n nínú nǹkan márùn nínú gbogbo tó pọ̀ tọ́lọ́wọ́n bá fi ya mi sọ́tọ̀ tó dẹ̀ fi pọ́n ọmọ ilé lára mi tó fi pọ́n ọmọ ilé lára mi márùn kan wà bẹ́ẹ̀ nínú rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́làm sọ yìí pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm sọ pé wọn ò fún ẹni kankan nínú àwọn tó kọjá lọ nínú àwọn ànábì ànábì ọlọ́wọ́n sọlọ́lọ́ àlọ́ ànábì náà wà rẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́làm nínú rẹ̀ ọ̀dà kọ yìí pé nusirtu bi ru'b masirata shahr jìnnìjìnnì oṣù kan ọlọ́run ìrìn àjò oṣù kan ọlọ́run ọba máa ń dààbò àwọn tí wọ́n bá ń yẹ ọ̀tá fún ẹ̀sìn inshallah al-karim a máa fẹ̀yẹ́ lójú torí pé kí sẹ́yìn tó fẹ́ni kọ́ tá a fẹ́ lò èkejì òjíṣẹ́ náà fúnra rẹ̀ sílẹ̀ wá sọ pé wa ju'ilat li liya al masjidan watahura wọ́n wá ṣe ilẹ̀ fún mi ní ibi tí ń forí back tí ń fi máa fi kírun àti mọ́tótó nítorí náà òjíṣẹ́ náà sallallahu alaihi sọ pé fa ayyuma rajulun fa ayyuma rajul min ummati adrakatu salat falyusalli ibikíbi tí òun bá ti bá àwọn ọmọlẹ́yìn mi wọn ò ní excuse kí á mọ̀ òun náà wálé lópin ìgbà tí ọba ti jẹ́ pé kìí ṣe bí ẹlẹ́gbin tá a ṣó rí pé ẹ̀gbin ẹ̀ ṣì wà ń bẹ̀ tó bá yẹ pé ibi ẹlẹ́gbin ni a rí pé ẹ̀gbin yẹn ti kú ń bẹ̀ á mú àforí á mú ìjọsìn ìrún wá ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tásìkò rẹ̀ bá ti tó mẹ́sẹ̀lẹ́ ibi tá a rí ni wọ́n tọ̀ sí ìtọ̀ ní gédégbé wọn ò tí ì bu omi síbẹ̀ tí omi yẹn ó pọ̀ ju ìtọ̀ lọ tó fi jẹ́ pé a lè sọ pé ìtọ̀ ni mọ́ ibi ẹ̀gbin nù yẹn á yẹra fún á bọ̀ síbòmí ibi tó jẹ́ pé wọ́n ti bomi sí omi yẹn ti ju ìtọ̀ tó wà ń bẹ̀ lọ débi pé a lè sọ pé ìtọ̀ wà ń bímọ ọwọ́ àgbẹ̀ kò ń bẹ̀ ibẹ̀ yẹn ti di mímọ́. kí ló bí tẹ̀yẹ́ mùm gan gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. Si tayammum n tó bí òní wípé sayyidatuna aisha ìyá aisha ummul mu'minin radiyallahu anha ó ní òun yá qala'id nǹkan ọrùn ẹ̀gbà ọrùn a máa àwọn obìnrin àwọn aya wa pẹ̀lú nǹkan ọ̀ṣọ́ ìfẹ́ wọn fún nǹkan ọ̀ṣọ́ yálà àfisọ́rùn ni àfisọ́wọ́ ni àfisẹ́sẹ̀ ni Allah subhanahu wa ta'ala jabbalahunna ala dhalik ó fi wọ́n ó fi ìfẹ́ ilé ó fi sí wọn lọ́kàn láti fi ṣe kíni láti fi ṣọ́ àṣà àti ọ̀ṣọ́ àwọn obìnrin ìgbà tó wà tó yá lọ́wọ́ asma fahalakat ọba wa ti ìgbà tó sọ fún jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam فبعث رسول الله صلى الله عليه وسلم رجلا فوجدها ha. ọlọ́run ọba kan nínú àwọn sàábé tó jíṣẹ́ náà sàásánà mọ́ lọ́ba wa wá orí gba orí igi tó ti wá wà lọ yìí fa adrakati salat wa laysa ma'ahuma. ìrún pàdé ìrún bá lọ́nà àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ ó sọ mi. fọsọ́lù wọ́n bá kírun bẹ́ẹ̀ ìgbà tí wọ́n mọ̀ pé ọ̀ràn yẹn ni òun jẹ́ lórí àwọn wọn ò rómi àwọn bá kírun bẹ́ẹ̀. fàṣẹ́kù dhalika ila rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam bá wọ́n dé bá sọ fún jíṣẹ́ náà sàlá níta àṣírí àrómi o kírun má bọ̀ máa lọ́wọ́ àwọn amóhùn wa bẹ́ẹ̀ bí wọ́n ṣe sọ eléyìí fa anzalallahu subhanahu wa ta'ala ayata tayammum allah subhanahu wa ta'ala wá sọ aya tayammum ọsọ kalẹ̀ pé wa in kuntum marda tí ẹ bá wà nínú àìsàn aw ala safari tàbí ẹ wà nínú ìrìn àjò. أو جاء أحد منكم من الغائب tàbí ìgbọ̀nsẹ̀ ọba ẹnì kankan nínú yín àwòlẹ́ amọ́túmọ̀ nìsà tàbí ẹ súnmọ́ àwọn ìyàwó yín fọlọ́n tẹ́jìdù máa ẹ̀ wá rí omi yálà láti fi ṣàlùwàlà tàbí dípò pé ẹ tiẹ̀ wá rí tẹ́ fi ṣe ìwẹ̀ jẹ́nàbà. Allah subhanahu wa ta'ala sọ pé fatayammamu sa'idan tayyiba ó kú tá a ṣe ayọ̀ǹda rẹ̀ fún yín ẹ wá sí ìdí ilẹ̀ tó mọ́ tẹ ẹ bá délẹ̀ tó mọ́ kí lẹ́ ṣe famsahu bi wujuhikum wa aydikum ẹ fọwọ́ pa ilẹ̀ yìí kẹ́ ẹ fi pa ojú yín àtọwọ́ yín. Allah subhanahu wa ta'ala wa sọ pé inna Allah kana afuwan ghafura Allah subhanahu wa ta'ala ọba alámòjú kúrò ní ó fojú fo ìtẹ́ ṣe tẹ́ ẹ̀ mú àlùwàlá kẹ́ ẹ tó kírun ó fojú fo ẹ gbìyànjú ẹ kírun yín ọlọ́run fojú fo ọ̀gànfúrọ́ ọba aláforíjì ni. Allah subhanahu wa ta'ala nínú nǹkan tí ó fi ya umma yìí sí ọ̀tọ̀ lélẹ̀ ó ní qad manna Allahu 'ala al-mu'minin dájúdájú òun ọlọ́run bọba alẹ́ Allah subhanahu wa ta'ala òun ti parí ìkẹ́hùn lé àwọn olùgbàgbọ́ òdèdè lórí látara pé kí ni id ba'atha fihim rasulan minhum ọ̀ràn sí wa látara wa ìránṣẹ́ yatlu alayhim ayatihi. tí ń mú àwọn àmì oríṣiríṣi àmì ọba adẹ́dà ó fi ń ṣe àkàró fún wa nínú àmì rẹ̀ ó ń lọ́jọ́ nínú àmì rẹ̀ ó ń lóru ó ń lọ́sàn. Allah subhanahu wa ta'ala hasisan òru yóò máa jẹ ọ̀sán díẹ díẹ díẹ díẹ ńgbà làkàsùbàtà bí àwàdà ilé oṣù ìgbà kan là ń sọ wípé à ń wá njọ́ wo ni tásùá njọ́ wo ni aṣúra ṣàbán ó ti ń kalẹ̀kùn bọ́ Ramadan tọ́lá àti bọ́ sínú Rajab báyìí ti di márùn lẹ́nu béèrè dé àwàdà ló fi jẹ́ wípé àwọn afáàmà ń sọ wípé sáà àsìkò láyé wá fi àsìkò ń fi ṣe ìjúpájúṣe fún ọba adẹ́dà kọ́ má bàa kábàámọ̀ àsìkò tó lò yẹn náà má fi ṣe kí ni má fi rántí ọba adẹ́dà. Allah subhanahu wa ta'ala sọ pé yatlu alayhi ayatihi wa yuzakkihim ń fọ̀ wọ́n mọ́ tọ́ba rí báyìí báyìí lẹ́sìn àfọmọ́tọ́ kan. pẹ̀lú kíni pẹ̀lú aqida at ẹnikẹ́ni tí ó bá ní àfọ̀mọ́ èèyàn bí ìgbà tó jẹ́ wípé ẹni tó tí nǹkan ní tó ní àrùn ọpọlọ ni kí ni a pè wèrè tọ́ba wa kúrékùrè ṣùgbọ́n tọ́pọlọ rẹ̀ pé sẹ́mi pé afẹ́ látara pé kíni ntí jẹ́ ẹ̀dá tí ń jẹ́ ọmọlúwàbí ó yìí wà lára rẹ̀ ara rẹ̀ lè má pè ó fi jẹ́ pé gbogbo ìgbà àfọ̀mọ́tíyàn kọ́kọ́ yanjú ó ní ìgbàgbọ́ nínú ọba adẹ́dà Allah subhanahu wa kí ni ìgbàgbọ́ yìí ń jẹ́ máa lára rẹ̀ kọ́ máa lára rẹ̀ tí òfin ní ṣe kò ní ṣìṣọ́ kò ní sírò tọ́ba ti tí ọba ti ní òṣùwọ̀n yìí lọ́wọ́ yóò sì sọ yóò sì ṣe kó tó di pé yẹn ń pèpè tàbí ń lò gbèsè ayé ọgbọ́dọ̀ yanjú eléyìí tí ọba yanjú rẹ̀ àtúbọ̀tán rẹ̀ ń fi ń pàǹtètè masalan wọn mú ọ̀rọ̀ ẹnìkan wá òun náà lòun ṣe dára wá wọn ṣe kásẹ̀tì kásẹ̀tì ọ̀wá tà ṣe gọ́rùdù dáwà ní kátà kásẹ̀tì náà. wọ́n ní wọ́n wà ti mọ́ṣáláṣí bíi ìjọba ẹ̀rìn kí ló dé àfa ohun àtọ́lọ́wọ́n bá ń jà ẹni tó ń sọ fún orí rẹ̀ ń kọ́kọ́ ń hó pé ìwà àtọ́lọ́wọ́n bá ń òun ṣe kásẹ̀tì nítorí rẹ̀ sínú sínú pé kí àwọn èèyàn fi sọmọ pé èyí tó bá ilé ìjùmọ̀ àbíyà tó ọmọ kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ. àmàrù ummati ma bayna sittin wa sab'in wa aqalluhum man yujawizu zalik. ọjọ́ orí àwọn ọmọlẹ́yìn mi o ọgọ́rọ̀ wọn láàrin ọgọ́ta sí àádọ́rin ni ètò kéré nù wọn ní ọkọjà dẹ ètò kéré nù wọn ní ọkọjà bẹ ọmọ wa jáde láyé tanda. ta à ń pè tí àsìkò rẹ̀ ò tó ṣé yóò pè sọdọ ni ta ń bẹ̀ nígbà tí ń pè bùbù fólúkálukú sọmọ tá a bí lóòjọ́ tó padà ṣé ó sì nǹkan kan rẹ̀ bá ní òun mushkila wa ṣẹlẹ̀ àní kini ni siya che muslima à ṣé ni àbíbò ni ta ló fẹ́ sọ pé mùsùlùmá ni. من قال أنه بريء من الإسلام فإن كان كاذبا فهو كما قال ẹni tó bá ní ìní kakaze kwa pẹ̀lú ìsìláàmù yẹn mọ́ tó bá purọ́ ń tó sọ bẹ́ẹ̀ ó ṣe rí nù. وإلا salima يعد إلى الإسلام السالم tọ́ba pé rárá kò ní padà sínú ìsìláàmù yẹn ní sápò mọ́ ọ̀rọ̀ rẹ̀ ó di bákan ló fi jẹ́ pé èèyàn máa ẹnu èèyàn máa ṣọ́ wà èèyàn máa ìmọ́tótó pàtàkì ní gbogbo ìgbà ni Allah sọ pé ó ti jèrè ẹni tí ó fọ ọkàn rẹ mọ torí wípé kí ni ọkàn ẹ̀mí ọlọba ara ibẹ̀ ni gbó iní máa darí gbogbo ara tọba ti yanjú ara ò yanjú kí ni wọ́n á máa jẹ́ ọ̀ yanjú. ọ̀rọ̀ tó dùn ọ̀rọ̀ tó àfọ̀mọ́ fún ọba rẹ̀dà. لا يستقيم قلب العبد إلا إذا استقام لسانه ẹ̀mí ẹ̀dá ọkàn rẹ̀ kò ní dúó déédéé lójú ọ̀nà ọba adéda Allah subhanahu wa ta'ala àfi tẹ́nu rẹ̀ bá dúó déédéé tí ń ṣèrántí ọba adéda gbogbo wa tí ń fòye gbé tí ń ro orílẹ̀ lórí hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah tan ka qur'an tin fin sa karo allah subhanahu wa ta'ala ó mú ìtàn wá nínú tírà rẹ̀ alukurani karim àwọn ànábì ọba adẹ́dà tó jẹ́ wípé tòun ti bí ọba adẹ́dà ṣe jẹ́ pé òun ló rán wọn ṣẹ́ tó àdánwò oríṣiríṣi tí ń kàn wá ṣùgbọ́n torí wípé wọ́n mọ̀ wípé à eyín èé rẹ̀ ariwo ọjà lélẹ́yìí èyí ò jẹ́ kí wọ́n yẹ kí wọ́n bò lórí lórí kíni lórí ìjíṣẹ́ tọ́ba adẹ́dà ara wọn subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala ó fún ani sáǹsà anabi ayub sallallahu ala nabi na wàhálẹ́ gbogbo nǹkan tó fún ọ̀tá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan ó dúró lójú ọ̀nà àbá adẹ́dà àmọ́ ọ̀rọ̀ ti anabi yusuf wa sallallahu ala nabi na wàhálẹ́ àti gbogbo àkàrà àtọ́lórí gbogbo. ntí allah subhanahu wa ta'ala ò fi kàn sallallahu alayhi wa alayhi wa sallam sibe kí ló sọ allah ni sọ fún ọ pé ma kuntu bid'a mina rusul sọ fún ọ pé èmi kọ́là kọ́kọ́ nínú àwọn kìí ṣe àgbélẹ̀rọ kìí ṣe wípé innovated innovation ni mo jẹ́ innovation kìí ṣe bídà ni mina rusul kìí ṣe mi là kọ́kọ́.

àpé ìwé mọ́ dà wọ́n lórí irú ni wọ́n sọ pé àwọn kan sọ pé àwọn ọmọ ọlọ́run làwọn ń wò ìyún tí ń ṣe ti ń nípa lára wọn ti ń kó torí pé wọn ò ronú jinlẹ̀ kíni kò sí ntọ́ yẹ kíyàn lépa láyé tó pé ẹ̀wọ́ ọlọ́run ọba lòun èyàn ẹni pé tó yẹ pé gbogbo ohun tí ọba adẹ́dá bá tiùn sí ni lòun ń tẹ̀lé pẹ̀lú kíni pẹ̀lú ìfẹ́ àti ìjuwọ́jùsẹ̀ fún tọ́ba ti mú wa. nínú àfọ̀mọ́ yìí tí Allah subhanahu wa ta'ala tó fi kẹwa ó ní tayammum kò fi kẹ́ ìjọ kan nínú àwọn ìjọ tó ti kọjá lọ. wípé tẹ bá fẹ́ ṣe mọ́tótó ẹ romi o ẹ rí kíní o ẹ rí gbogbo eléyìí o kẹ wá kẹ wá ló yẹ pé lọ́rùn ti fún wọn àwa nìkan ló ṣe bó láwa ṣe ṣe gbogbo nǹkan tá a bá ṣe kí ni máa ṣáájú rẹ̀ ní yẹ àníyàn níbo ni máa wà ọkàn kò yí ṣe ara rẹ̀ ká sọ pé nàwáìtù nàwáìtù yẹ sára nítorí ṣe lára sálàm fi kọ́ sáà dìkan pé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe nǹkan o tẹ́ ẹ wá sọ pé nàwáìtù tọ́lá àsìkò ń túbọ̀ ó ti ń súnmọ́ dẹ̀dẹ̀ nísìn wọ́n kọ́ sórí bọ́ọ̀dù ni nàwáìtù sawma Ramadan tíṣà wa ìṣirí náà àwọn àìṣe àtàwọn. أو ثلاثين شهر يوما لله تعالى masajid mi wọn kọ sínú si inú lẹ́wà wípé tẹ́ bá ti fẹ́ gbẹ̀rún ìdúró kẹ́kọ̀ọ́ kọ́ sí nàwọ̀ ìtùnà nǹkan kan òjíṣẹ́ náà sàásùn náà òṣèlè kọ́ àwọn sàábì mọ́ ansalọ́lọ́hùn bíi mi ìyá mi sọ̀tàn ọlọ́run ọba ọ̀sọ́kalẹ̀ nínú pa ọkàn rẹ pọ̀ ìpìtọ́ ọ̀fẹ́ ṣe ntó rọ́pò ọ̀rọ́pò àlùwàlà Allah subhanahu wa ta'ala ó fi tayammum ṣe ṣíṣe ó fi rọ́pò àlùwàlà ni ya hamakallah ó fi rọ́pò àlùwàlà ni ẹ ti ah, ẹ rómi tẹ́ fi ṣàlùwàlà ó tún kù mo ní kẹ́hùn lọ́wọ́ tọ́pọ̀ rẹpẹtẹ tí mo stọ̀ fún yín tẹ́ ẹ bá ti ń ṣe tèmi tó túmọ̀ sí pé kí ni dàwa wuli umma fi tìbá màá bó ìsàbíhi nàbí yìí umma ìwòsàn fún umma umma yìí òní tọ́lọ́mù ọba fi hàn ànábì umma yìí tọ́ba jẹ́ wípé nǹkan míì wà tá a tún lè lò yàtọ̀ sí tọ́lọ́mù fi hàn ni kò ní í jó ní ọjà náà bí ìgbẹ̀yìn ọlọ́run ọ̀ràn ẹlòmíì wà ṣùgbọ́n kọ́tà níbi mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ a fún ọmọ kan nínú àwọn ọmọ yàrá ní ìró kan ní nǹkan bí ìjẹrin sẹ́yìn ibi ìjárun ìjẹrin ìjẹta mánà máàrọ̀ àná subhanallah inú yìí kí ni wọ́n máa rùn kéèyàn máa yílẹ̀ wọ́lọ́ bó ṣe ń ṣe mí nu ah, wọ́n á wò pé ewé lélẹ̀ abákígbe wọ́n ní ẹlòflagil àwọn náà ṣe gbìyànjú ni ọyẹ ẹmúfìlà jùlọ abádàjẹ bí ìgbà tí ò tiẹ̀ kò tiẹ̀ tú kankan nínú ọrùn yẹn inú inú inú ibi kan tí ọyẹ ká lọ mọ ni tí màá nílẹ̀ màá máa fọ́ ọ lọ́nà wọn sọ pé ó dẹ̀ jókòó lé rẹ̀ ọ̀ dẹ̀ gbọ́dọ̀ má lọ ah, kí ló ṣẹlẹ̀ ah, ẹ̀jẹ̀ àlọ́ antacid kìí ṣe yọ̀rọ̀ pé síbí méjì méjì wọn ni a máa lò ó gbé sẹ́rí ni pé eléyìí sí méjèèjì ò lè ran eléyìí wọ́n bá gbé sẹ́rí. ọmọdé wa kún tínú ìbá wa ti gbé mi tán màá wa tún lọ tọ́lẹ̀ tọ́ba ti gbé mi ọba ti bí ìṣẹ́jú márùn-ún márùn-ún wọ́n ní tábà mú pépà àti ìwé àti gègé ká máa kọ́ ọ́lẹ̀ ìtàbà chíǹjì ń bẹ̀ ṣùgbọ́n tá à ń tọrọ ní pé kọjá mọ̀jìnà kọ́dẹ̀ yẹ jimá kọjá káwà nù sùjádà ṣùgbọ́n <laughs> kò sí lọ́wọ́ ẹ̀dá ọ̀dọ́ rẹ̀ lọ́wọ́. àwọn ń ṣe mọ̀rọ́jà àwọn hadith àwọn arántí pé wọ́n sọ pé oyin oògùn onírúurú ni mo ní bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ kú lóòótọ́ wọ́n dẹ̀ kú síbi oyin kan fọwọ́ bí ọkọ̀ àbá gbé síbi yẹn sẹ́nu báyìí àfi wọ̀ọ́ subhanallah subhanallah subhanallah ọ̀rọ̀ àwọn afárá wa lẹ́sẹ̀kẹsẹ̀kẹ́ àá ah, ah, dàwáwò lè umma fi tìbá máa bó ìfẹ́ bí nàbí ilẹ̀ umma lọ́wọ́ di báyìí báyìí tu inú rírun láti gbà yín àwọn òkè ah, kí lọ́wọ́ lè fa náà àwọn obìnrin lẹ́rìn ní kí ló lè fa na mo ní gbogbo ní tí wọ́n bá ti ẹ̀ fà oyin dé o ká má jẹ́ ó sínú ilé àti zamzam gbogbo ilé tó ń túmọ̀ sí pé kí ni Allah subhanahu ti fún wa pé n ti ń bẹ lápò wa ká má máa lé lọ ṣòkòtò ọ pàtàkì ní gbogbo agbọ́dọ̀ orin èkejì tá a bá ti dà níyàn tán a fẹ́ ṣètẹ̀yẹ mọ́ láti fi rọ́pò àlùwàlá tá a rí ṣe torí pé a rí omi tá a bá rómi àwọn àdí kan sékejì tá a máa kà lọ níwájú ó ṣẹlẹ̀ ló fi jẹ́ pé bí ẹlẹgbẹ́ pààrọ̀ mi náà ni àníyàn ti ṣẹlẹ̀ kí ló tẹ̀lé a ṣe tẹ́símíà. بسم الله الرحمن الرحيم lẹ́yìn basmala èyí tó fúnyà á fọwọ́ lílẹ̀ kò ní ìdí kí eruku yẹ̀pẹ̀ òkúta tàbí nǹkan kan kó kó lẹ̀ máa wà lọ́wọ́ tó bá ní ìdí ni. ìpele kejì òjíṣẹ́ náà náà fẹ́lẹ́ mọ̀ ní ṣe kí ló ṣe ó fẹ́ dànù ìgbà tó fọ́ lélẹ̀ tán ó fẹ́ dànù tó túmọ̀ sí pé kìí ṣe pé dandan kan ni wípé kí nǹkan kan ó tiẹ̀ lè mọ́ wa lọ́wọ́ ìgbà tó nínú ẹgbàá wa mi wọ́n ló gbọ̀n án nta afẹ́ dànù àbí nta abágbọ̀n ṣé yóò lè mọ́ wa lọ́wọ́ mọ́ là lẹ́yìn eléyìí ó fi bọ́ jù. ó dẹ̀ fi bọ́ ọwọ́ tí wọ́n bá ti lọ́wọ́ ibi tí wọ́n ń gé fún àwọn tí wọ́n bá jẹ́ pé ọ̀daràn wọn jalè ọ̀ràn wọn bí náà ọ parí kàlá tẹ́mọ̀ tuntun tẹ́mọ̀ ó ti parí kò jù bẹ́ẹ̀ káwó dẹ̀ fún mà máa bá àwọn ẹ lọ. Allah subhanahu wa ta'ala kí ni tí ó wá lè bàjẹ́ àti ṣe tẹ̀yàmọ̀ kí ni tó lè já gbogbo nǹkan tí máa ń já àlùwàlá náà lọ já tẹ̀yàmọ̀ mu torí pé kí ni bá fi rọ́pò rẹ̀ ó dúró fún àlùwàlá ni tí ó ti mú àlùwàlá kúò ó ti mú òun náà kúò ní bí kí ìso ìgbẹ́ ìtọ̀ màdíyì mẹ́nìyì ká súnmọ́ obìnrin kóbìnrin ó rí haid rẹ̀ tàbí kó kó wà kó ní nífà gbogbo nǹkan báwọn tó jẹ́ pé ó lè já àlùwàlà ó lè já tàbí kí ni kí ni ìdí tàbí tàbí tó bá jẹ́ wípé ìdí tàbí ṣe tẹ̀ ẹ́ mọ̀ ó ní wípé ààrùn mi. omi wa dé tẹ̀mọ́mù ti já kódà bọ́ bá lóyún o ti ń kírun lọ o ti dé bíi dẹ̀dẹ̀ o kírun tán omi ọba gbúrò omi omi ti dé bóyá a ti wo omi ká omi ká omi bá ń dáyà ọ̀rà lórí position wa kíláàsì àṣebìnà lórí àwọn ọba yòókù ètò orí táàmù kò tí ì jà nítorí àwọn ọba fún aláṣẹ gbé ṣe bọ̀ náà láti ń ó tún ti gbé kẹ́mi ìdè a continue lórí Allah subhanahu wa ta'ala kò ṣe àyàn wípé. dandanla ni pé kó jẹ́ pé ruku tàbí dandanla kó jẹ́ pé yẹ̀pẹ̀ wípé ọgbọ́dọ̀ lẹ̀ máa lọ́wọ́ o tàbí bákan lára ẹnu ụmọ kò lè lórí òní pé kọ́sàjẹ́ pé ibi tá ti ṣe o ilẹ̀ àti tọ́jọ́ yìí pé ìṣẹ̀lẹ̀ ẹlẹ́dì mẹ́sẹ̀lẹ̀ tábàwà ń bí ń sìn kò sí kí yẹ̀pẹ̀ kan wà lékejì kọ́ mọ́ sí bí tí yẹ̀pẹ̀ bá sí bí eruku wà ń bẹ̀ èèyàn lójijì ó di wípé àìsàn bò kò sígbà tí ò lè ṣẹlẹ̀ sẹ́nibọ́dì káìsàn dé lójijì kò lè lómi ẹni tó bá ní kó lómi nísìnyí fẹ́ fẹ́ kọjá àdìláyé nù tàbí ọfẹ lomi tó lo lò àìsàn yẹn ó tún lékún sí kò dẹ̀ sọ opportunity fún àsìkò òun dẹ̀ ti tó ọ̀nà yẹn ni kò mú wa ọ̀rọ̀ àfọwọ́ rẹ̀ mọ́lẹ̀ ọgbọ̀n pẹ́pẹ́pẹ́pẹ́ ó fi bọ́ jù ó fi bọ́wọ́ ó ti ṣètò ẹyà mọ́mọ́ rẹ̀ ó dẹ̀ ń bá àrùn rẹ̀ lọ kìí ṣe pé dandan ni pé ká wá máa gbé yẹ̀pẹ̀ rìn tàbí ká wá máa rọ yẹ̀pẹ̀ sínú masajid torí pé a fẹ́ fún àwọn èèyàn ní provision láti fi tẹ̀ mọ̀ la kò sí ní àjò kan táwọn sàbí òjíṣẹ́ náà sàásùlàm lọ tá a wá gbọ́ pé wọ́n ń gbé yẹ̀pẹ̀ rìn lọ ọbẹ̀ ni torí pé àìbámọ̀ ọ̀rọ̀ tẹ̀ mọ́mọ́lédè lópin ìgbà tí ọba ti sómi a lè ṣe tẹ̀ mọ́mọ́. àwọn tó lè já gbogbo nǹkan tó lè já àlùwàlà ó lè ọba ọjà tẹ̀ mọ́mọ́ná gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àti kàwọn tómi bá rẹ̀ ti dé ìrun àtẹ̀mọ́mọ́ ó ti di ti àgbèlé lẹ́nu kì í wá ṣe yẹn nìkan ó rẹ̀yàn náà tàbó wà ní kọ́ndíṣàn tó jẹ́ pé omi jìn kò síbi ọ̀nà tó fẹ́ wá lọ ó jìn mọ́sálà bọ́yá kì í ṣe tap kànga ni kànga jìn kò sí bucket kò sí tí ó fi fà á pé asákòrò pé omi bẹ́ẹ̀ nù kànga yìí ṣùgbọ́n àti gbé jáde gan kò kò possible bí ìgbà tí ò sí náà ni tàbí mọ́sálà ìrìn àjò lọ́wọ́ à ń kó kẹ́ẹ́ fi omi níbì kan ṣùgbọ́n àti débẹ̀ ewu wà ń bẹ islam allah subhanahu wa ta'ala kò fẹ́ ká fẹ̀mí a ẹ̀mí wa kò fẹ́ ká fi wéwu bí ìgbà tí ò sí omi náà ni yóò ṣe tẹ̀ ẹ́ mu torí allah subhanahu wa ta'ala sọ pé wala taqtulu anfusakum inna allah kana bikum rahima àwọn afáà béèrè wọ́n jọ ń lọ bìkan ni wọ́n wá ń páyà wípé tóun bá ní kóun ó ṣàlùwàlà táwọn táwọn jọ ń lọ wọn ò ní fi òun lẹ̀ ṣé ó lè ṣe tẹ̀lé ara èyí ṣe excuse tí ọba báwọn yẹn lọ lọ bá wọn mi lọ ọlọ́run lè ṣe gbogbo ẹ̀wọ̀n mu tó bá jẹ́ pé ah flight gan ni ah ìrun tí ọba kí ó lè kí ìrun rẹ̀ nínú flight àlùwàlà ó lè ṣe nínú onínú plane. ó lè wẹ̀ nínú plane tó bá mọ̀ bí ó ṣe ṣe ní ọdún kan a fẹ́ lọ sí hajj pilot ti sọ fún a ti fẹ́ dé mi kọ́ọ̀tù àwọn yẹn sọ pé bóòlù àwọn ò ṣe wẹ̀ bóòlù àwọn ò ṣe mo ní ẹjẹ́ mi ọ̀ ṣáájú ń sọ fún yín ní bẹ́ẹ̀ sì sí yàrá mu mi dání mo ṣe dé ní tọ́lẹ́ mo dẹ̀ kí ni big deal nígbà tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọgọ̀ọ̀rọ̀ bọ́kẹ́tì kan ni wọ́n máa ti ń wẹ̀ ntálùwàlá tó bá ṣe rọrùn láti ṣe ń bẹ̀ ìwẹ̀ gan-an kò lè jẹ́ big deal gba àparí tán tí mo ní gbogbo ara mo gbé mi wọ́n ní bóòlù ẹ̀ ṣe ṣe mo ní mo wẹ̀ náà ni bóòlù ẹ̀ ṣe wẹ̀ mo ní bí ẹ̀ ṣe wẹ̀ náà mo ṣe wẹ̀. tó àfikọ́ra ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan yẹn àfikọ́ra yàwálù láti ọgọrọ taa ń kọ lálọ́ àlàgà aslan kọ́kọ́ kan ń ṣàlọ́ àlọ́wọ́ tó kọ gbogbo nǹkan sì wà á kọ ni a lọ sínú kan tí ara bomi díẹ̀ báyà ẹ fẹ́ ni fi ṣé ẹ lọ fi ni ah, mo ni o mo ó ti yẹ lẹ́rẹ̀ kí èèyàn tètè tá níyàn rẹ̀ ṣe báyìí ìdí mi fẹ́ ṣe kí sì torí tiẹ̀ mo fẹ́ ṣe torí tọba adẹ́dà ni àwọn <laughs> oṣù ah, fẹ́ gbà mọ̀ sàlọ́ ọ̀la mo ní ó ṣẹ́kù ó ní bó lẹ́ ṣe ṣe mo ní àá ah. bó òjíṣẹ́ ló sọ́la sọ́la sọ pé nínú ìkọjá ààyè ìkọjá àlà tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú wúmọ̀ yìí ó ní pé kálùwà lómi àlọ́ ara máa pọ̀ jù Imam Ahmed rahimahullah rahmatawasa tábà wọnú yẹ wọ́n sọ fún máa rẹ̀ Abdullah rahimahumullah rahmatan wa sáyé pé má ṣàlùwà láṣẹ ìtaní àṣàlùwà láti ọmọ ṣàlẹ̀ ilẹ̀ ò nípìn pé nínú kí omi àlùwàlá rẹ̀ máa ṣàn lórí rẹ̀ ṣé pápá àpapọ̀ kankan lẹ́ẹ̀kan máa gbé ẹ̀yàn wá síbi. wọ́n á yà lẹ́nu torí pé a ti use mọ́ ọ̀gọ̀rọ̀ nǹkan wọ̀nyí kò àti ẹ̀rọ kan rẹ̀ wípé bí ó ṣe rí ni. nígbà míì tẹ̀yẹ́mọ̀m ó lè jẹ́ fún nǹkan tó jẹ́ pé kìí ṣọ̀ràn àyàn mustahab masalan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní níjọ́ kan ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sáwọn sálámàsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ sálámì yìí sábà fẹ́ ṣe zikir láì ṣe kó wà nínú mọ́tótó kò dáhùn sálámà yìí gbà tó wá ṣe tán láti ti fi ti dáhùn sálámà rẹ̀ òjíṣẹ́ náà wá lọ sára àgànná ó wá ṣe tẹ̀yẹ́ mọ́ ó fọwọ́ ó fi pa ojú ó fi pa wọ́n ọwọ́ àṣẹ ìdáhùn sálámà rẹ̀ ṣe mọ̀ pé gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ìṣe àlùwàlá láti fi dáhùn tẹ̀sílìm tàbí láti fi ṣe zikir ní tá a fẹ́ ni kì í ṣọ̀ràn yẹn so ìgbà tó jẹ́ pé ó ní ọdún láti tètè ṣàlùwàlá òun ó dẹ̀ fẹ́ dá tẹ̀sílìm padà ó ṣàrẹ̀ṣe tẹ̀ẹ́mù ṣàpẹ́ tẹ̀ẹ́mù náà tá a ah. Ah, mustahab ni kìí ṣe wípé fún ọ̀ràn yẹn àtúnṣe síwájú wípé ẹnikẹ́ni tó bá rẹ̀ ó lè ṣe tó jẹ́ pé rí rẹ̀ tó rẹ̀ kò lè lómi ó lè ṣe tẹ̀yàmọ̀ bẹ́ẹ̀ náà nìyẹn tó wà ní ìrìn àjò tó jẹ́ pé eléyìí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ náà lẹni tí ó bá wà nù jẹ́nàdá tó wípé kò sómi kìí dẹ̀ ṣe dandan ní kọjá wípé a gbọ́dọ̀ romi náà o kó tó di wípé àsúnmáyàwó wa tá a ní bá ní bùkátà sí la àwọn ẹ̀rí wà fún gbogbo eléyìí. ẹni tó bá lọ jùnú tó bá jùnú àsìkò òun tó kò dẹ̀ sómi wọ́n lè ṣe tẹ̀yẹ̀ mọ́ kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé táǹbà ń ṣe tẹ̀yẹ́ mọ́ kí ìfọwọ́pa apá kó ṣẹlẹ̀ là ibi ọrùn ọwọ́ ò ní gbogbo ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ dé kò dẹ̀ sẹ́rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé táǹbà ń ṣe tẹ̀yẹ́ mọ́ ká fọwọ́ balẹ̀ lẹ́ẹ̀mejì gbogbo ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ẹ̀kan náà ni pé òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsálàm ṣe táwọn sàbí náà lè ṣe. kì í wá ṣe léyìn nìkan gbogbo tẹ̀yẹ́mọ̀m tá a bá fi gbogbo tí ó di àlùwàlá lóde òun náà a lè ṣe tẹ̀yẹ́mọ̀m múlẹ̀ kásìkò òun tó tó káfíń ṣe àwọn làwọn àfihàn lópin ìgbà tá a ti ìrálùwàlá tá a ti ìròyìn tá a fi ṣàlùwàlá tàbí ìdí tá a fi ṣe tẹ̀mọ́mù yìí tá a bá kírun yẹn tán náfẹ́yé náfìlà tá a bá lè fi yàn náà láfihàn kì í ṣe yẹn nìkan àtẹ́mọ̀m tá a ṣe fásùbà àkọjá látara pé àṣó àtọ̀ àyàgbẹ́ àṣù mọ̀tí yọ̀ jáde mọ̀lí yọ̀ jáde tàbí àṣùmọ́bìnrin gbogbo ohun tó já àlùwàlà kò sí tó ṣẹlẹ̀ adẹ̀wà pẹ̀lú òye wa zúùrù tó kò sí tọkọ di wípé àlè fi tí ò bá já títí asùn kò sí tọkọ di pé àlè fi lópin ìgbà tó jẹ́ pé ìdí a fi ṣe tẹ̀yẹ́ mọ̀mù yẹn ó yì rinlẹ̀ ń bẹ̀ tó pé nítorí pé ààrùn mi ni ààrí lásùbà ààrí ní zuru náà tẹ̀yẹ̀mọ́mù náà ló ṣe ṣùgbọ́n o tọ́ ọ bá ti rómi tómi bá ti dé o tọ́dẹ̀ jẹ́ pé kìí ṣe pé o wà nínú àìsàn tàbí ewu wípé àti rí omi òun lò yóò mú la ẹ̀mí lọ tẹ̀yẹ̀mọ́mù náà láti eléyìí ni tí ó fẹsẹ̀ rinlẹ̀ kì í wá ṣe ẹnìkan ẹni tí ó ṣe tẹ̀yẹ̀mọ́mù torí ìdí tá a kà kalẹ̀ yìí ta ló fún un ní ìbáhà ẹ̀yìn ní permissibility ipe kó ṣe Allah subhanahu wa ta'ala ẹni tó ṣe àlùwàlá torí pòun rómi tàbí torí wípé ara rẹ̀ já pépé ẹni tí ń ọ̀dẹ̀ gbádùn ni òun fi ṣe tẹ̀ mọ́mù tiẹ̀ kò má ju ẹni tó ṣe tẹ̀ mọ́mù lọ nítorí náà ẹni tó ṣe tẹ̀ mọ́mù ó lè kírun fún un àwọn tí ó jẹ́ pé omi làwọn lò kò dín lọ́wọ́ ọ̀kan nínú àwọn sàbẹ̀ jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọ̀ ní ó ní jánaba ṣùgbọ́n tútù mu ó wá ń páyà pé tó ń bá ní kóun ó lomi yóò fa ewu fóun ọdẹ ṣe tẹ̀ ẹ́ mọ́ òun ló ṣáájú fún kéwọn àwọn yòókù ṣàlùwàlà gbà tí wọ́n ala tán ọlọ́ sọ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá òjíṣẹ́ náà àṣọlá ń bi léèrè pé ah, wọ́n lọ ṣe báyìí kí ló dé á ah, ó ní yá Rasulullah ìyìn ní para ni ọlọ́run ọba sọ báyìí ẹ má para yín o òjíṣẹ́ náà bú sẹ́rìn láti fi sọ pé yàrá n tó ṣeun ó mú un torí tí ọba mú un òjíṣẹ́ náà àṣọlá mò ní dákẹ́ lórí ní tí ọlọ́run ọba ọ̀pá mi eléyìí pàtàkì a gbọ́dọ̀ bọ́ gbogbo eléyìí tori torí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn èèyàn rọ̀ má ọ̀rọ̀ tẹ́ mọ̀ wọ́n ti máa gbàgbé wípé ọ̀rọ̀ pò àlùwàlá ni ìtàlùwàlá lè ṣe náà lòun náà lè ṣe lópin ìgbà tí ìdí tí yẹn fi ṣe tẹ́ mọ̀ tó ṣe wà lẹ́ńbẹ́. Ah, ìbéèrè wa. táwọn àáfàá fọ̀rọ̀ jómi tọrọ ọ̀rọ̀ lérí rẹ̀ ṣé ẹni tí ó ní owó láti fi romi kò sómi wọ́n gbọ́dọ̀ ra omi yẹn ni ṣé kó ṣe tẹ̀ẹ́mùm ni àbí kó romi tí ó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àǹfààní wípé àwọn nǹkan míì níta yé tà ń lé à ń fowó rà ọmọ sọ wípé torí wípé wọ́n ń ta omi òun ọ̀wá yí lọ sí dìtẹ́mù àyàfi nǹkan kan owó tó wà lọ́wọ́ rẹ̀ tó bá ra omi yóò kó sínú wàhálà kò dẹ̀ sí bó ṣe lè fẹ́ ṣe tí ó fi rówó mi àwọn circumstances báwọn wọ́n máa ń ṣẹlẹ̀ nínú àwọn inú gbó tàbí àwọn ìlú kéréje kéréje tí èsì inú inú inú ìlú tó bá ṣe tẹ̀ ẹ́ mọ̀ orí mu. kìí dẹ̀ ṣe pé dandan ni kó wá omi dé kó wá tẹ̀ máa wá omi ká rárá lópin ìgbà tó bá ti jẹ́ kò sómi lágbègbè níbi tó wà. tó bá wá jẹ́ pé omi tó ní omi kékeré ni tó ṣeé ṣe àwọn àwọn báàbì kan lára àti sọ pé tí ọba sómi ni ṣùgbọ́n mi wà ṣùgbọ́n mi wà omi tó nì tó bá fọwọ́ tó bá débi ojú kò lè lọ́ọ̀bì kankan mọ́ but omi dẹ̀ wà tá a bá ní kò sómi rárá omi wà. n tó fẹsẹ̀ múlẹ̀ jù nínú àlàyé àwọn àfàlẹ́rí eléyìí ni pé ibi tó mi déhùn yóò bàdé bẹ yóò wá fi tẹ̀ mọ́ mo parí ìyókù láti fi kọ́ra méjèèjì ó ti bọ́ kúrò nínú ewu wípé oró mi kò lò ó ó dẹ̀ ti pé ìmọ́tótó rẹ̀ pẹ̀lú tẹ̀yẹ́mọ̀ láti fi ṣe ìbádà gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. Si ó lè dé lẹ́fún gbà mí tọ́jẹ́ wípé àti ṣe tẹ̀ ẹ́ mọ́ kò rọrùn kò dẹ̀ sùúrù n tó lè jẹ́ kí lè yọ ṣẹlẹ̀ lẹ́ni tó bá wà ní àhámọ́ ibi tí wọ́n hámọ́ ibi ẹ̀gbin ni ilẹ̀ tó lè lò kò rọrùn kò dẹ̀ sómi kò gbọ́dọ̀ má kírun ọlọ́run ò fi ń bún ẹnì kankan tó bá ti lóye kó mú ìwọ̀n bá wá bẹ́ẹ̀. ẹ̀rí tí àwọn àfáà mú wá lérí eléyìí òun náà ni hadith dakot síwájú lórí ẹni tí wọ́n rán wípé lọ wá ẹ̀gbà ọrùn wá fún ìyàwó Aisha tó sọ pé ńgbà tí ìró mi mo kírun ṣàmọ̀ pé kò sí ibi tí wọ́n dẹ̀ ti sọ fún wípé má ṣe báyìí má ń gbà mí o tó ń túmọ̀ sí pé tí ò bá ti sí opportunity fún tẹ́ mọ́ kò dẹ̀ sómi àsìkò òun dẹ̀ tó a gbọ́dọ̀ fi lọ́ra àmúwa ṣùgbọ́n àsìkò òun fẹ́ kọjá ṣáà lè ṣe tẹ́ mọ́ omi dẹ̀ wà ẹni tásìkò òun fẹ́ kọjá fún ọ̀kan nínú méjì ìmọ̀ ẹni tí ò bìkítà torí pé ó ń lé jíjẹ mímu tàbí ń lé bùkátà kan tàbí ẹni tó sùn tàbí tó gbàgbé tàbí irun tó jọmọ́ báyìí fún ẹni tó sùn tàbí ẹni tó gbàgbé ìgbà tó bá jí sí tàbí ìgbà tó bá rántí sí. Si àsìkò oorun rẹ̀ náà nìyẹn gẹ́gẹ́ bá a ṣe mú wá nínú hadith síwájú èèyàn jínsìn ó sùn lẹ́yìn zuhur tàbí lẹ́yìn àṣùbà bóyá ó rẹ̀ ìgbà tí ó jí sí ó kàn gbọ́ tí wọ́n ń pè magrib àsìkò zuhur rẹ̀ ni àsìkò asr rẹ̀ ni àsìkò magrib tó lù rẹ̀ náà nìyẹn. tó bá ti bá wọn kí magrib tán tó bá yẹ pé wọ́n ti gbẹ̀rún dúró tí wọn bá tí gbẹ̀rún dúró wọ́n kàn pé ni tàbó kàn tó ni yóò mú zúrò rẹ̀ yóò máa sùrì rẹ̀ wá bá wọn kí magrib tí a bá ti gbé dúró ṣùgbọ́n wọ́n ti gbé magrib dúró yóò bá wọn kí magrib yẹn yóò wá mú zúrò rẹ̀ wá yóò mú asùrì wá torí kí ni ìdí tí ò fi kí òun ni ó zúrò kí ṣẹ̀rí àpàmì ó lè excuse tí ṣẹ̀rí àpàmì kí ló yíṣẹ́ lásán àṣàlám sọ man nama ani salat aw nasiyaha falyusalliha idha zakara fala kafara lahu siwa dhalik akama qala rasulullahi sallallahu alaihi wasallam ẹni tó gbàgbé yìí ẹni tó sùn gbàgbé yìí tàbó kan gbàgbé kó kì í nígbà tó bá rántí sí kò sí nǹkan kan tí ó fi di ju èèyàn náà lọ eléyìí pàtàkì a rí pé gbogbo nǹkan tá à ń sọ yìí ọ̀tà kò ń tí abáni àáfọ̀pọ̀ lọ rò lọ torí pé kí ló fà á mímọ̀ ló ní àdínì tó ń túmọ̀ sí pé nùsọ́sì kì í ṣe tí a fi ọgbọ́n orí o gẹ́gẹ́ bá ṣe sọ síwájú kì í ṣe ọ̀ràn àyàn kí a make sure yìí pé omi ti wà available fún ẹni tí ó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tó bá ní bùkátà síyàwó ká sọ pé ah, a ọ̀dẹ̀ nǹkan láyè torí pé adéyínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ lásìlá àlásìlá tó rẹ̀ pé àwa omi àárín ìgbà tó yá mo ní bùkátà síyàwó mi mo dẹ̀ súnmọ́ mo ṣe tẹ̀yẹ́ mọ́mú láti fi kírun ìjọkàn ṣe ni wípé tó bá ti di wípé onídé yóò wẹ̀ but irun yẹn kò ní dápadà nù. masana èyẹ ó fi tẹ̀yẹ̀ mọ́mú kírun ó ti sálámà ó ti kírun rẹ̀ tán ìgbà yẹn lomi iṣẹ́ ètò wa ni wọ́n wá rómi kì í ṣe dandan kó dàrún yẹn padà nù. ó ti ṣe ní tó jẹ́ pé kí ni tọ́jẹ́ ọ̀ranyàn lé lórí ní àsìkò rẹ̀ nínú àwọn àdẹ̀kùn tí ọba adẹ́dà fún wa nìyí lórí májẹ̀mú pé ká mára ká tó kírun tí ò fi sí sí àwíjàre fún ẹnìkan tó ìdí yìí tóun ò lè kírun. òfin pé èèyàn gbé òun jù ú lẹ̀ láìkí. Like bí ìbá ṣe ẹni tó jó lórí bóyá èyí fíìmù falẹ̀ bí ìbá ṣe pín ẹni tí àṣetáni ti tó ti dè mọ́lẹ̀ kí ọba dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kọ́ yàrá ya gbogbo kùsìkùsì irun kíkí sásìkò kìí ṣe tí ààfin lọ́ra lọ́fíjẹ́ yí pé ọ̀rọ̀ tẹ̀wọ́n máa ń bí ìgbà tó dé bá àbá wa rómi pápá náà o èyí ń ṣe dẹ̀lí láti fi gbẹ̀rùn jùlẹ̀ tàbí láti fi dìlé irun fún àsìkò rẹ̀ àmì rẹ̀ Allah subhanahu wa ta'ala kó ṣe irun wa ní gbígbà níwájú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kó dẹ̀ kó má dá lu aláya kó dẹ̀ gba gbogbo ṣẹ wa lẹ́yìn irun ntí yóò ṣe tọkọsọ àwọn tó jẹ́ yí pé àwọn obìnrin nìkan ló bá wí ní amàmẹ́nulé ìyẹn ní haid àti nefaf tá a bá discourse ẹ̀ tán bí ní next week questions and answers lórí rẹ̀ ọ̀dọ̀ wọn láti gbà torí yín pé kí ni àwọn ló bá wí jù a lọ dáhùn question lọ́dọ̀ wọn lọ́hùn àwọn ọkùnrin ó send the question àwọn wá sí. Si, ok torí àwọn nǹkan ní ìbẹ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ bíire yáni ìrìn torí pé àwọn ló bá wí jù yóò jẹ́ ní tó tó strange gan sí gbogbo eléyìí ó ń túmọ̀ sí kíní kan ma máa faratna fil kitab min shay'in ààfin kankan nínú tíra yìí al tó jẹ́ handbook ẹ̀sìn àti àlàyé rẹ̀ tó ń jẹ́ kíni tí ń jẹ́ súnà láì dá sí. ìta gbọ́dọ̀ ṣe ní tó bá rú wa lójú ó ní kíni ká wá ìmọ̀ lórí rẹ̀ kìí ṣe tí a fọ̀gbọ́n orí gbé tá a bá débì kan tó yẹ pé ó rú ìdí tá a fi ṣe yìí tó dá lórí nǹkan báyìí tá a mọ̀ tá a ká wá béèrè àlàyé lórí rẹ̀ létà kí ọba dédé Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá àtún àsọ́nà ẹ̀sìn Islam yìí sẹ́sìn tó jẹ́ pé màá ṣe bó ṣe wù mí ẹni tí ó bá ní bó ṣe wù ú lòun ó ṣe bí òrìṣà wù lọ́lọ́run á sọ̀rọ̀ rẹ̀ sí tó ń túmọ̀ sí pé kí ni a lè lùgbésí ayé wa bó ṣe wù wá bó ṣe wu ọba adẹ́dà tó jẹ́ pé òun ló dá wa síbí kì í ṣe pípé a bá jíròrò lórí bá a ṣe débi ni kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́ máa ṣàjẹ́ ká bá ìyọnu rẹ̀ pàdé gbogbo tí yóò fa ìbínú rẹ̀ kọ́ làwọn yàrá yà ní tí ó fi wá ṣe kò ń gẹ́ ìyọnu rẹ̀ ni kó fún wa ṣe subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته يا كتبي نعم جزاكم الله خيرا أنا جزاكم الله خير أحسن الله إليك وإليكم وبارك الله فيك أوتي أباني a نمبر 1 okay number one two three four five six. Abaisha now. Abaisha. Okay. Seven da. Seven. Uh, I can't do it now. One. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خير وعندك جزاكم الله خير ìbéèrè mi àkọ́kọ́ ẹni tí ó ń pa iṣó mọ́ra náà lórí irun náà abẹ́ni tí ń pa ìgbẹ́ mọ́ra náà lórí ìrun àbí ìtọ̀ náà ìjó ní ìrun kò ní. ó ní láfọláta bihadar tattaram wala wọ́wọ́ yudáfi wala kọfsan ọkọ̀ mọ́kànlá rasulullah sallallahu alaihi wasallam. oúnjẹ ti délẹ̀ wọ́n wá gbẹ̀rùn dúró òun lákọ̀ọ́kọ́ ṣe tá a bá ní ká lo ọpọlọ a sọ pé ká kọ́kọ́ kírun náà àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní ara òun ọ̀ràn án sẹ́yìn òun ọ̀ràn kíkà síbẹ̀ gbogbo tí ó mú ròyìn ròyìn wá tí àfi wá ní pa ọkàn pọ̀ sọ́dọ̀ òun òun ọ̀fẹ́ òun dẹ̀ mà wá ju àwa gan lọ tó rònú dá nítorí náà tó ń jẹ bá ti délẹ̀ o ẹ kọ́kọ́ yẹn ju oúnjẹ náà. kí ìgbé àtìtọ́ máa ń gbìyàn àìsọ pé jẹ́ ń sáré kí òun tó lè tọ́ àbí tó lè yàgbẹ́ ó ní lọ́ọ́ yàgbẹ́ náà lọ́ọ́ tó náà tó ń túmọ̀ sí pé kí ni ìgbà tó bá jẹun táwọn lásìkò oorun tiẹ̀ fẹ́ tó tó. ìgbà tó yàgbẹ́ tó tàn tán lásìkò mára tán tó àsìkò ọ̀run rẹ̀ tuntun. ìtì ń kọ́ tí ọjọ́ ní ọ̀rọ̀ àwọn àfáàní wípé tó bá fi jẹ́ wípé látara pípa súnmọ́ra wọn nínú àwọn àrkánù yẹn kò mú wá déédéé kò ní ọ̀hún ẹ̀yìn ni wípé kó wà lóòrùn

five five. five ok ó lè jẹ́ dysentery mi mi ó dẹ̀ lè jẹ di ó o le jẹ àrùn arun kama to jẹ pé lọ́wọ́ ìgbà n à ń sọ̀rọ̀ yìí nìsín ó ti sódì ẹ̀ máa mú. wọn eyín òun ti di wàhálà ó ti dàrún fún ná. Allah subhanahu wa ta'ala rẹ̀ sọ pé ma ja'ala Allahu alaykum fi dini min haraj ní ìfẹ̀sìn ní ìlà tá a bá ní ọmọ àbá àbá òun náà yóò di ah, ìnira wà. tó bá ti wá báwọn kọ́ máa kírun rẹ̀ lọ kọ́ máa kírun rẹ̀ lọ. nígbà míì ṣetán wa lè fẹ́ fi hàn ṣeré àbí mo sọ ni àbí mi sọ ni àbí mo òjíṣẹ́ náà fàásùlám sọ pé tọ́ ọ bá ti gbóòórùn tàbí kọ́ ọ dídún má dà lóhùn má jáde kúrò nínú ọ̀hún. o lè wá máa wò ń gbà mí torí o lè máa wò ń gbà mí pé ah mo fẹ́ sọ kò tí ì sọ nǹkan kan o ti wá jáde kúrò nínú òun ìgbà ẹni ọ̀sẹ̀tò ìṣòṣẹ̀tò wa wa n tó fẹ́ kó ṣe gangan ni pé àníyàn tó ń kì í bóun ọba tiẹ̀ lè kọ́ dí ọ pé kó o kírun ò ní bá ilé yìí n tó ń fẹ́ mu ló fi jẹ́ pé kò sí ọ̀nà àti rẹ̀ níbù àfi tìbá súnmọ́ tí mo lè yí Muhammad sallallahu alayhi wa sallam súnmọ́ náà nìkan náà so tí yàrá ti fẹ́ ṣẹ́gun àṣetán sáàmà listings kí ló jíṣẹ́ lára àṣìlám sọ ná nǹkan báyìí bá ṣẹlẹ̀ náà náà jazakallahu khairan ẹ dákun ọlọ́run ní ká máa wá ìṣọ́ lọ́dọ̀ ṣètọ́ọ̀ bẹ́ẹ̀ àti àlìjẹ̀nu bẹ́ẹ̀ àtọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ ìmá tọ̀ sínú ihò kéèyàn tọ̀ sínú ihò àlọ́ṣùgbọ́ra kéèyàn tọ̀ sínú ihò jẹ́ kí ní anábìwá Muhammad sallallahu sallam kó sọ síbẹ̀. ọkọ̀ ọkọ̀ torí nǹkan méjì. àwọn ẹ̀dá búburú lè wà nù rẹ̀ bí ẹranko tàbí nǹkan tó jẹ́ báwọn tàbálẹ̀ tó jẹ́ pé látara títọ̀ bẹ́ẹ̀ o lè fàbínú tí ó dẹ̀ gbẹ̀sán a rí ẹ̀rí wípé a rí nínú àwọn àṣàrò nínú àwọn pé nínú torí ihò yẹn àwọn àlejò ń gbé bẹ̀ wọ́n wá fi wọ́n fi disturb bákan ìnira bá wọn àwọn náà wá fẹ́ gbẹ̀sán so wọ́n wá wọ́n wá tàfì bó bá ṣubú nítorí bá lọ yẹn. tá a bá rántí bíi halkọ méjì mẹ́ta sẹ́yìn ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà lóbìnrin ó ń gbìyànjú gan hifzu rẹ̀ mashallah mo ṣe mistake níjọ kí ni mistake yẹn omi gbóná lọ́lọ́ ọ̀rọ̀ sínú o bó ṣe rọmi gbóná sínú o yẹn ó lóun ṣe tán ara tòun náà kó tí ọ̀bá kan bọ̀tún wọn ntọ́ ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ pé kò ju kan lọ ọ wa ni masu ọ̀ gbà tí wọ́n wá ń ṣe rúkìá fún àlìjẹ̀nù wa sọ̀rọ̀ pé mùsùlùmí lòun náà ó ṣàbùrú fún ni òun náà òun á dóde òun dóde ìgbà tó fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ kò rántí ṣe zikir alámọ̀ ní àwọn òdúbíkà mi náà lọ́kọ́ bùtù wàlá àkàbàdì wọ́n wá dé pé ọwọ́ bá ọ̀bá yìí lónà wa tẹnamọ́ wípé. ó da omi gbóná sí inú ihò ibi táwọn ń gbé ó dẹ̀ pa àwọn lòun náà sì padà so báyìí dáadáa alhamdulilah wọ́n báyìí jẹ̀nu ka kò yẹ ká ṣàbòsí sọ́mọlá kejì kò yẹ ká foró náró ó ṣe mistake ni ó ṣe kìíní torí kò sí ti dáa tó tí o ti di wípé ó ṣe lè pèsè takwa tọ́wọ́ yẹ mùsùlùmí ni pèsè fàáyà ọlọ́run ba tọ́wọ́ yẹ kèfèrí ni pèsè islam ìgbà yìí lẹ́ẹ̀lẹ́ lẹ́ẹ̀lẹ́ communicate ni lẹ́ẹ̀lẹ́ wà ní lẹ́mù kan náà tẹ́lẹ̀ bára yín sọ̀rọ̀ ló ti jẹ́ pé abúna sila sheikhna samahati sheikh al-allama sheikh abdulaziz bin abdullah bin baz rahimulara mutawasa arábìnrin hawa tí alìjẹ̀nù ń bájà ọ wá ń ṣe wọ́nranwọ̀nran pẹ̀lú feeling àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn búùsì wọ́n bàbá bó ń bá zọ̀ṣùmọ́lá àwọn ọmọọ̀tá sọ àwọn ṣe rúkìá fún àlìjẹ̀ní ẹ̀ padà wá sọ̀rọ̀ láti India ló ń ti wá sí Saudi ẹ̀pẹ́ àwọn fast torí atẹ́gùn ni wọ́n bá rìn ó ní ẹ̀sìn tóun sìn ní ẹ̀sìn búùsì ni bàbá fún bá kí ló dẹ̀ fà tí arábìnrin fi ní tí àdáwò yẹn fi ṣe ó ní pé ọgọ́rùn wọn nǹkan ẹ̀sìn ó ti kẹ̀rẹ̀ ń di rẹ̀ àwọn àtikáàrì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan torí ọgọ́rùn àwọn àtikáàrì fún gbogbo àwọn àtikáàrì torí ara wa náà ni láti fi dìwà ní àmùrè ni fún àwọn nǹkan tó ọgọ́rùn àwọn nǹkan aburú táàmà àti fi ṣe sábàbí oríire fún wa. so bàbá fún bá wá kọ́kọ́ pè sí ẹ̀sìn náà pé kó gba Islam ó gba Islam wọ́n wá ṣe wáàsí fún zulumu ni àbòsí ni kéèyàn kó sínú ara lára kó sọ di lé kó wá máa fara ní so ọ jáde ni ó jáde bàbá fún bá a sọ fún láwọn àwọn àtàwọn àti àsọ fún yìí pé kọlọ ṣe wáàsí fún àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù lórí Islam àwọn lẹ́bù tí wọ́n fẹ́ ká interact mọ́ wọn lọ ní but ọ̀gọ̀rọ̀ àwọn táwọn èèyàn ń ṣe nísìnyí pé àwọn bá lè jàǹdù sọ̀rọ̀ kọ́mútà tí kankan tọ́ dídì kan àwọn ará ń ṣe láti lọ́ọ́ ṣe kí ni ẹ̀ níbàárà ti bó lè dé kò sí nínú istighraq fi umar al-ghaybiyya la yajuz ká máa jìnnà jìnnà jìnnà jìnnà báwọn sínú nǹkan tó pamọ́ tó wí àlè rí kò sí ti Islam hmm. recommend so wọn ò fẹ́ ká ṣe gbogbo irú nǹkan báyìí rúkìá tí wọ́n dẹ̀ fẹ́ ká ṣe ẹni ìpayọ̀ ọlọ́run ọba ní í ṣe rúkìá nítorí ti dájú ní pé kẹ́nìyẹn gangan fún ara rẹ̀ kí wọ́n fún láwọn àkáǹtì tí ọmọ ṣe tí ó fi dira rẹ̀ lámúre tó bá dẹ̀ ti ṣe tán yóò dùn ún ní máa ń gbogbo ìgbà ni. torí tó bá lé àlìjẹ̀nú jáde àlìjẹ̀nú ẹ̀ sọ àwọn ti ríbi kan dúró lára rẹ̀ yóò yìí máa sọ pé ah, kọ́mọkùnrin tàbí kọ́mọbìnrin kó kẹ̀rẹ̀ kóhun tún padà wá ló fi jẹ́ pé tí wọ́n bá padà wá ìmọ̀ burú ju ti tẹ́lẹ̀ lọ látara yí pé kí ni wọn wá aran ro ni ṣùgbọ́n tẹ́nìyẹn ti dún ní mọ́síkìrì yẹn tí ń ṣe ń gbogbo gba tí ń ṣe ń gbogbo ìgbà ti dí gbogbo ibi tí àlùjànnú lè gbà wá nìyẹn ló fi jẹ́ wípé nǹkan méjì náà ni máa ń jẹ́ irinṣẹ́ téèyàn lè lò jù láti fi ṣe rúkìá àwẹ̀ torí máa ń mú kí èèyàn súnmọ́ lọ́wọ́ ọba dáadáa pẹ̀lú àwọn ṣòrótù rẹ̀ ní àwẹ̀ bó ṣe yẹ kí mùsùlùmí ọgbà àwẹ̀ àti kẹrántì Qur'an bó ṣe yẹ kí mùsùlùmí ọṣẹ yìí máa dín àlámù rẹ̀ náà nígbà tí wọ́n wà ní kàábà àti jáde lọ lè sàlù àlá bẹ́ẹ̀ ṣe díẹ̀ ṣe ṣe táyà máàmù níbi tó wà yìí náà. rárá kọ́lọ́hún ọba kótó ọba máa kẹjọba mọ́mọ́lákìtàrà àbí ètò sàbẹ̀dì tó dán bá ń ṣe tàwa fúlọ́ báyìí tálù ara rẹ̀ báyìí lè túkẹ́ tọba kó o tó rìn ẹsẹ̀ mélòó kan ó ti rí ibi tó ti ṣàlùwà lẹ́lẹ́gbẹ̀ẹ́ kan báyìí tí wọ́n fi àwọn omi sí lọ títí àti ọ̀tọ́ bá ti ṣe tán ó dẹ̀ kọ̀ntínú níbi tó bá dé ọmọ bá lọ. láti ọ̀dọ̀ àwọn obìnrin lókè wọ́n ní obìnrin tó fẹ́ wẹ gúfúlù haid ní àsìkò àṣùbà tó dẹ̀ pé ń láti túrun tó wẹ̀wẹ̀ yẹn báwo ló ṣe fẹ́ ṣe tí mo fi ní bọ́mọ lọ́wọ́ yálà ó pẹ́ jí àsìkò tó jí sí irun ti lọ àbí gẹ́gẹ́ bí àwọn tó máa ń di irun tó máa ń tight irun tó máa ń. tóbìnrin bá ti tí nǹkan oṣù bá ti dé sí báyìí kò tún. kó ti tún kalẹ̀ tó bí tí nǹkan oṣù bá ti dé. tí nǹkan oṣù bá ti dé báyìí kò ti tún. ṣùgbọ́n tó bá yẹ pé ó ń wòye pé àsọjọ́rì ti tó òun ò tẹ̀lé ìtura òun ni àsìkò òun ò tí kọjá kó tún kọ́wọ́ ẹ̀kọ́ tẹ̀ ṣèkìn gbogbo oorun tútù ò lè tó ten minutes lọ ó máa ń dùn bẹ́ẹ̀ lọ. ọjà ẹja fún twenty minutes ṣáàtù kò hàn ó ti kọjá ńlá. tó bá kírun ó lè tó wẹ̀ tó kírun láì túrun ó ṣe mọ̀ká ó gbẹ̀sẹ̀ bọ̀dù kì í ṣe pé kò ní ọ̀hún. Eh. wọ́n ní ṣé obìnrin lè ṣàlùwàlá ó lè ṣàlùwàlá láì bo irun ẹ̀. but it's also beyond it can a lady perform ablution without covering her hair. without covering her head. her hair bẹ́ẹ̀ni. her head. hair irun. mo she cover her head to perform ablution. ẹbí pé kàlóyìnbó ni ẹbí. na bí wọ́n lérò pé ó ń láti borun kó tó ṣàlùwàlà kó tó ṣàlùwàlà no kì í ṣe kì í ṣe ọ̀ràn yẹn but ó lè. ó lè ṣàlùwàlá láì láì bọ́ láì bọ́ hijab rẹ̀ látara yìí ni tó bá débi orí yóò fọwọ́ pa bí ìmáàmà náà. wọ́n ń pè mí sákèsì ń sìn pé ó ṣeé ṣe kó jẹ́ pé bí gbangba ni o ti fẹ́ ṣerú àlùwàlá. ó lè ṣe bẹ́ẹ̀ ni. nǹkan fẹ́ wípé obìnrin tó wà ń tó dẹ̀ fẹ́ ṣàlùwàlà bó ni ó ṣe ṣe kó fọwọ́ pa orí hijabu rẹ̀ khimaru rẹ̀. tí ò bá lálùwàlà tẹ́lẹ̀ nǹkan sá. tí ò bá lálùwàlà tẹ́lẹ̀ kò sí àfa kan nínú umma yìí tó ní ṣàrùtù ni wípé àti kọ́kọ́ gbọ́dọ̀ lálùwàlà ká tó lè pa láwàní tàbí ká tó tó pa khimaru kófò nìkan nìyẹn wà fún. Àjẹ́ bóyá sọ sókè àwọn ìkọ̀sán àwọn tó wà pẹ̀lú àgbọ̀yé pé tóbìnrin bá fẹ́ ṣàrọ̀ làkókò lọ fihàn ilẹ̀ ọmọ yẹn tó wà pẹ̀lú àgbọ̀yé. nínú ilé gan. nínú ilé gan. ẹ̀kọ́ mú kámúnà sùn àtọ́sọ bẹ́ẹ̀. gbogbo nǹkan ẹ̀sìn wa yàtọ̀ sí ń tọ́ yà wọ́n sọ́tọ̀ bákan náà ni irun kíkí wa bákan náà ni bá ṣe kí làwọn náà ṣe kí ibi tá a ti kí sókè làwọn náà ṣe kí sókè á dé bẹ́ẹ̀ nígbà báyà. Aisha radiala anha ó àwọn obìnrin Maghrib dẹni ókè sókè bá a ṣe kí Maghrib náà lòun lè ti náà lè kéde ìyàtọ̀ kan tó wà ń bẹ̀ nínú òun jàmá àwọn ni wípé àwọn ò ní bọ́ ẹnìkan nù ò ní bọ́ síwájú gbígbó bó ṣe jẹ́ pé tó bá yẹ ni wọ́n bọ̀ síwájú sáfù kan ni wọ́n jọ wà but ọ̀kọ̀ọ̀kọ́ máa ṣe gbogbo nǹkan náà káwọn ikú tó tẹ̀lé. Eh, ọ̀rọ̀ kan àti ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ clarify ta. na lórí issue ikhlas. na ẹ eh, ń pa ibi tẹ lọ tẹ ní ẹra bomi wọ̀ bá láti fi ṣàlùwàlá. bẹ́ẹ̀ ìtura à ń lè sunna. bẹ́ẹ̀ ẹni àwọn wò pé àṣẹ ah, eléyìí tẹ fẹ́ fi sanwó ní abẹ́fẹ́ fi lọ tẹ fẹ́ ní àlùwàlá lè fi ṣe. ó ní òun fẹ́ wò bí mo ṣe fẹ́ fi pẹ̀lú ara ìtòrí ana adọ́kan minhu mo lára jùlọ wọ́n á wò ohun tó ń rí jáńkélé ohun lè fi lé ìṣàlùwàlà bó o ṣe wá fẹ́ fi lé ìṣàlùwàlà lẹ́nìí gbogbo oríṣiríṣi ìdọ̀mọ kó wa yìí ó sì lè yà rí ìdílé. ohun tí wọ́n bẹ́ẹ̀ kẹ́ ifá ìlànà yẹn sí um, lórí ìkíláàsì. bẹ́ẹ̀ ni mo á wò pé ṣé mo fẹ́ fi ṣe wọ́lọ́ọ̀bà jẹ́ kí n fi ṣètọ́sọ́nà ní kì í ṣe wípé mo rẹ́ rò pé ah, lọ́rùn pé ṣe dáhùn lè ti ọ ọ̀dà àbàkàlàbì kájú ẹ lọ gbogbo àlàlẹ́ fi jọ ẹ lọ táàdì uh, ọ̀nà dẹ̀ pọ̀ tọ́ yẹ pé àlùmọ́tò tọ́ yẹ pé ṣètàní ọmọ gbìyànjú lárugẹ rí jùlọ ìkíláàsì yẹn gbogbo gbà gbogbo tíyàn bá wà gbogbo tíyàn bá ń ṣe gbogbo tíyàn bá ń rò èèyàn máa check all the time èèyàn máa ṣe check all the time kọ́mọ torí ìgbà míì ibi tí ọwọ́ ti bá dá àyà tí ò dẹ̀ ní í mà àníyàn ó ti gbàníyàn gbọ́ sódì ń bòmíì ọ̀nà tọ́lọ́wọ́n ó dẹ̀ gbà mú ó pọ̀ wọ́n lè àkọ́kọ́ wọ́n lè má gbọ́n tí ń tẹ́ ń sọ yóò pariwo pariwo wọn ní gbọ́n kankan yìí kẹtù wá ṣe yẹn ọlọ́wọ́ wà á dẹ àwọn àwọn ẹ̀hànà kan báyìí sí wọ́n wà á tàn ní sùúrù dì tán pé ó débi yìí pé tí ọba ṣọ́ra yóò ṣe wà o bọ̀tọ́ bá ti jẹ́ pé gbogbo ìṣesí ìsọ̀rọ̀ sí ìròrí àti gbogbo ohun tó ń ṣe wọ́n sáwọn òkè ọba ọba tí ń bẹ lókè ni mò ń bá nájà tí ẹyìn èyí àmọ́ ní tí ẹyìn èyí kò tí ẹ dígí ní tí ń ṣe gbìyànjú rẹ̀ lórí èyí gbogbo gbà ah, nígbà míì gan ó lè máa dá sọ ó lè fà á ló fi jẹ́ pé nínú ìṣesí àwọn afẹ́rẹ́ wọn pé wọ́n máa dá sọ eh, tètè yín o èyí mọ̀ sí tèmi tèmi láti fi chẹ́ẹ̀kì ara wọn you know torí pé ìgbìyànjú wípé gbogbo ń téèyàn bá ṣe kéèyàn ṣe torí ọlọ́run ọba nìkan yẹn ó pàtàkì fún any everybody ọ wá pọn dandan lórí ẹni tí ń bá ń pèpè tàbí ẹni tó bá ń pera ẹ̀ kó lágbọ̀ọ́yé ju anybody lọ torí kí ni ìtumọ̀ àgbọ̀ọ́yé gbogbo tó ń ṣe tó ṣe torí tọ́lọ́. <laughs> Eh. <laughs> torí safety ẹni tó bá tó wà ní station bẹ́ẹ̀ tí wọ́n pé kílẹ̀ fẹ́lẹ́ ìṣe tó wà wò kókè àníyàn pé láti fi jẹ́ kí wọ́n rí pé nǹkan yìí possible lóòótọ́ kì í ṣe pé láti fi pé èmi mọ súnà jù yín lọ àbí pé aláàbòyí jù yín àbí pé láti lè fi hàn wọ́n pé nǹkan yìí ó possible lódodo ṣé kò yí táyà là. ó yìnrìn ní ìdí ẹjẹ. salaamaleykum. wàlẹ́kùn mọ́ sáláàtúlá. ẹni tó wà nínú junub. náà tí ó ti gbàgbé. Náà. So ó wá ó wá sí mọ́sálásí. Náà. Ó sàlùwàlá ó kírun tán. Náà. Ìgbà tó parí irun òun ló tó rántí. Náà. Ṣé ó mú ìyẹn wá padà ni? Àsìkò náà lẹ́yìn ìsìnkò náà dí kọjá. Bẹ́ẹ̀ kò ì kọjá. Àwọn èèyàn tó ti parí irun tí yóò mú wa padà sà ok tí mo fẹ́ tí mo fẹ́ fa ìlú bẹ́ẹ̀ sà. sáàpù yẹn bá ti kọjá ó ti parí nù ṣùgbọ́n tó bá ti sáàpù òun yẹn ti wà yóò mú yẹn o. <laughs> ok sà tábà wo ti mo <laughs> tí a sáré tó jísán sọlọ́lá ah, ọ̀sọ́lá ah. tí ó tó ṣe báyìí tó fi lọ. tó kọ̀ntínú pẹ̀lú rẹ̀ tó kọ̀ntínú. a ṣe àlàyé rẹ̀ yìí kí ń gbà tàbá dórí rẹ̀ wọ́n ní látọ̀kì nípa wọ́n ní pé ẹni ẹni bàbá òun ń pé ó láwọn máa ń ra àwọn tíra pamọ́. ni o máa ń kàwé ó máa ń ra tíra pamọ́ ni wọ́n sọ bóyá wọ́n mọ̀ ń ra sílé torí àwọn ọmọ àbọ̀wọ́n náà kàn bẹ́ẹ̀ ọmọ details yẹn bọ́tà nípa báwọn máa ń ra tíra pamọ́ sílé. pẹ́sọ ó wá nísìnyí táwọn tó wá dàgbà wọ́n á hàpù pé wọ́n á ní gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tíra tí ọ̀bá wọn rà sílé yẹn pé gbogbo ẹ̀ kò séyìí tó ṣe gbára lé nínú ẹ̀ wọ́n ní kí àwọn dọ̀ ìfòlókúnú ẹ̀ àwọn kọ̀ọ̀kan lóríṣiríṣi dẹ́ pé kò ṣe é gbáralé kò ṣe é fi ṣẹ̀sìn bèlè níta ṣe pé yàn ló ń fẹ́ sọ fún yàn ta pé so ẹni wá lóun wá ń páyà tira tíra pamọ́ sílé pé torí kó má yẹ pa tó dọ̀la wọ́n ti ní gbogbo àwọn tíra yẹn náà pé ó ti kásẹ̀ ńlẹ̀. rárá kì ṣe pé ìgbà ní ń kásẹ̀ tíra ńlẹ̀ eh, ìmọ̀ ní ń kásẹ̀ tíra ńlẹ̀ Imam Muhammad ti sọ láti gbàyìn lórí òdodo lórí wa ni bẹ́ẹ̀ náà ni Imam Bukhari bẹ́ẹ̀ náà ni Imam Muslim àti gbogbo wọn báwọn tí àwọn èèyàn bá wá nígbẹ̀yìn tí wọ́n ń ṣètọ́ka sí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan inú àwọn principles àgbékalẹ̀ táwọn náà láàlẹ̀ ni wípé based lórí àgbékalẹ̀ tẹ làálẹ̀ o àwọn nǹkan báyìí báyìí báyìí tẹ́ ẹ sọ tẹ́ ẹ ní kò sí ọ wà ó torí pé ni ni torí kí ó gan bọ̀dì kí wọ́n á ṣe yí pé kò wá ní wúlò mọ́ ṣẹ́rí muslim yóò wá di ní tá lè máa dà gbogbo orú nǹkan báwọn àwọn nǹkan kan gẹ́gẹ́ bí ọmọ èdè ni ó lè nídìí á ṣe àtúnṣe kọ̀ọ̀kan tàbí kejì ńbẹ̀ bọ̀dì kí ó ṣe yí pé káwá sọ pé ká mo ní bàbá rẹ̀ máa ra tíra tó yanjú sílé láìbírí bàbá rẹ̀ ó tó ń téyàn ọ sọ pé international alhamdulillah wọ́n kọ́ ní kéwú àràbíyà wọ́n ṣe kíní kankan kankan wọn ò jẹ́ kò ráyè jáde síta láti lọ síta lọ kéwú ọ wá tẹ̀bà tí láìbírí bàbá rẹ̀ bẹ́ẹ̀ lórí ti ń gbọ́ lẹ́nu àwọn àfà ọ wá ń ka àwọn tíra yẹn Ah, gbogbo àwọn tí wọ́n jáde síta gan wọ́n mọ̀ yìí yes ọlọ́run kẹ́ ẹ ni so ìkẹ́kànnù lẹ́wù bàbá rẹ̀ ni bàbá rẹ̀ fi stock tira bí àwọn jòrọ́tù náà sì fi bí àwọn tàbí ògá fìlì gbogbo àárẹ̀ la lóyún ní sẹ́yìn ọlọ́run tó gbé kó tó sọ pé ká tẹ̀síwájú kọ́lọ́wọ́n bá kọ́ má jẹ́ ká ọkọ̀ máa báyìí ká tó ọmọ tẹ̀síwájú sí but ibi tí wọ́n ṣe dé òun náà ká máa ṣàdúrà fún ọ náà nítorí pé wọn ò fowó ra ìràkúra yìí tí wọ́n ibi tí lẹ́bù wọn mọ nígbà yìí ni wọ́n ni wọ́n bá ọmọ kọ́lọ́wọ́n tó ọmọ kọ́lọ́wọ́n bá foríjì wọn ibi tí wọ́n bá kù sí so ká máa sọ pé àdánù bá bọ̀ kì í ṣe yí pé tíra tí ó yẹn jú lénìí base lórí kọ̀wáìdì ìmọ̀ tó bá wá dọ̀la kò wá níyẹn júmọ́ àbàdàn. àwọn gbàtàn ti ka ṣeré eh, sahih muslim ah. àti kọ́ gbàtàn ti ka fatihul bari musnad imam ahmed débi wípé ńgbà tí ẹnìkan fẹ́ sọ pé kì í ṣe imam ahmed ló ṣe musnad imam ahmed bàbá bin baz rahimahullah rahmatulahi sọ pé ah èwo tún lélẹ́yìí wọ́n kọ lẹ́tà ni wọ́n dẹ̀ fi eh, ntí ẹnìyẹn kọ́ wọ́n fi ránṣẹ́ sí sheikh na muhammad nasiru al-Albani wípé ntí lágbá ẹnì yìí tún sọ rèé o ẹ bá yẹ̀wò nasiru al-Albani wá mú musnad imam muhammad láti page one dé end rẹ̀ gbogbo àdìsí ti ń bẹnu rẹ̀ wọ́n wá kà wọ́n gbọ̀n ẹbẹ́ẹ́bẹ́ wọn ò kálẹ̀ kan wọn ò kálẹ̀ méjì wọ́n padà wá ṣe tíra. ذب عن ahmed ìyọ̀rọ̀ àwọn àsọkúsọ táwọn èèyàn tí wọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú mà tí wọ́n fẹ́ fẹnu dọ̀tí wọn tí wọ́n fẹ́ fi nu ìmáàmù ahmed lórí tíra tó ṣe nínú kí ọlọ́run bá tó lára ẹ̀ ìgbà tí tíra yẹn máa jáde bàbá bó ń bá ti jáde láyé kọ́lọ́run bá kọ́ bá fọ́nkẹ́ àwọn méjèèjì àti gbogbo wọn náà wọn afá gbogbo làṣà kí á kìí ṣe wípé wọ́n kàn sọ wípé tíra kan kò ṣeé lò mọ́ rárá ọmọ ẹ̀dẹ́ ènìyàn one way or the other you know, mistake kan tàbí kejì ó lè wá but correct àwọn principle tí wọ́n fi sọ̀rọ̀ yẹn ó yìí wà ńlẹ̀ gbogbo àwọn tíra tó yẹn jú wọ́n sì wà ní yíyanjú wọn títí dé ni. Assalamu alaikum. salaam tó lọ. tó ń gbé lẹ́yìn ṣubú ọdún kejì wọn bọ̀ ṣé nọ́fìlà mi wà lẹ́yìn rẹ̀. lẹ́yìn zoro ṣubú. nígbà tí yẹn kí àsùbá tán ṣé nọ́fìlà wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ẹni tí ò kí nọ́fìlà méjì ká tó kí ṣubú tí wọ́n bá kí ṣubú tán ó lè mú wa pẹ̀lú ẹ̀rí wò ṣùgbọ́n kó dúró kóòrùn ó yọ kó tó mu wá ló dáa jù torí kíni òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó kírun fún wọn ìrun àṣùbàtàn ọ̀kan náà àwọn sàbí wa sálámà lẹ́yìn rẹ̀ tán ọba tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan lọ́ba múná fúláwà ìgbà tó ṣe tán òjíṣẹ́ náà ní owó tún lè lé ó ní mi kíráká tàlfàjírì mi ni òjíṣẹ́ náà ò dẹ̀ sọ̀nkà tọ́ba jẹ́ yí pé kò pàmísìbù ni òjíṣẹ́ náà sàrà sọ́nà sọ pé má sọ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mà sọ ti yé báyìí nìyí náà but òun gan fún ara rẹ̀ sallallahu alaihi wasallam nígbà tó mísì rákàtà alfajiri kò kí ní gbàrà nígbà tí wọ́n kí àsùbàtà ó dúró kí òòrùn ó yọná kó tó mú wa n tó dẹ̀ ṣe lọ́lọ́lá jù sọ ti yé báyìí nìyí bó ṣe rí lẹ́yìn ìbéèrè alákejì ni pé tí ẹ̀mí wà fún mọ̀lẹ́bí náà bí. kò sí ọ wà kò sí. bí wọ́n ṣe ń ṣe nísìn kò sẹ́rì fún ẹ̀rí tó wà fún ni pé gbogbo ohun téèyàn ọba ṣe láyé gẹ́gẹ́ bí mùsùlùmí kọ́mọ̀ yìí pé òun ò gbọ́dọ̀ ṣe bó ṣe wù ú wọ́n ti rán ẹnìkan wá kí wọ́n wá fi hàn wá bá ṣe ṣe tọ́lọ́run ọba ó fi gba ìṣesí yẹn níjọsìn lọ́wọ́ wa ẹnìyẹn dẹ̀ ti wá ó ti deliver rẹ̀ ó dẹ̀ ti lọ ẹnìyẹn ni Muhammad sallallahu alayhi wa sallam so kọ́ máa béèrè ní tí mo fẹ́ ṣe bóòlù jíṣẹ́ máa ṣe ṣe náà gbogbo ní tó bá fẹ́ ṣe eléyìí wọn ni ìrántí pé wọ́n bí ọ wá síbí ó ló gbà ó jíṣẹ́ ó jíṣẹ́ pé kó tó máa lọ èyí wọn pàtàkì ní gbogbo gbà. ìtẹ̀lé ninu nínú gbogbo téèyàn ọba ṣe láyè ó ní maulid nabi téèyàn máa celebrate kì í ṣe yí pé ká wá dá ọjọ́ kan sí tàbí ká dá oṣù kan sí ara gbogbo ìgbà ni. Sorry. látara nǹkan tẹ sọ tó ń sin wípé action nǹkan tí prophet ṣe àti nǹkan tó sọ èwo ló lọ́lá jù nínú nǹkan tí prophet ṣe àti nǹkan tó sọ. ṣé béèrè tó fẹ́ béèrè nìyẹn n tó fẹ́ béèrè ni wípé tá a bá rí wípé n tó sọ ń gbà míì ó yapa sí n tó ṣe bọ́wọ́ la ṣe fẹ́ ṣe àbí? n tó sọ. So, òun làwọ̀ tẹ̀lé torí n tó ṣe ọlọ́run lè fi yà sọ́tọ̀ bí káfẹ́ àwòjù mẹ́rin lọ àpò ọlọ́run fi yà sọ́tọ̀ but àwa ó ní àgbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ torí a ti sọ àlá tiyín fún ọ̀sọ̀ bẹ́ẹ̀ ah. kò gbọ́dọ̀ òun ò lè jẹ́ sàrà àwa lè jẹ́ ntóní kò gbọ́dọ̀ jẹ́ ogún wọn ò pín ogún rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ò lógún pín ìyàwó ológun pín sọlá sọlá àwọn pé ó kì sí nǹkan kì sí rẹ̀ ẹ̀hìn so <laughs> wọ́n lè gbógun wọn lọ́wọ́ lálẹ́ jẹ́ nà so <laughs> so <laughs> naam naam naam kò kò takò àìtakùn yẹn àìsàn kankan tó jíṣẹ́ lára àṣàlám ṣe yẹn ó establish ẹni pé kò sí problem bẹ́ẹ̀ torí kò gbọ́dọ̀ dákẹ́ lórí tí kò ṣe ẹ̀tọ́ ntọ́ba tí ì bá ṣẹ̀tọ́ kò gbọ́dọ̀ dákẹ́ so ìyẹn ni pé n tó ṣe yẹn pàpà ó àpàmísìbò gbòdè eléyìí ló bẹ́tà ìyẹn na salamu alaikum wakar sarantala Allah shi ya zama minka ah, mun adina kama ina da tambayoyi guda biyu ne malam to alba ma amsoshin su a ah, ta farko shine ah, ina son tambaya wani lokaci ne alfajir yake fitowa yanzu yanzu to eh, ne kaman shidda da ya rage kwata to sai ga wani alfajir in yonisin bai kwata to six ok ta biyu shi ne wato a masallacin da nake sallah a wajen na karfe biyar da rabi ne imamu ɗaya ke sallah biyar da ya rabi biyar da rabi a ah, asuba alfajiri bai ke turo ba lokacin to shi ni na dauke niyya eh, rakata alfajir a bayansa? ok Ya yi daidai kaman ina ga haka to na biyu ne a sallan tayammum din a alwalan tayammum wanda baya da lafiya ina kan gado baya tashi zai wato taimon a da jikin bango? zai ya tunda ba za a rasa irin turab a kan bangon ba ba za a rasa ba da aka irin gobar din nan ba za a rasa ba zai yà ìbéèrè àfààní wípé ẹni tí ó wà lórí bẹ́ẹ̀dì ibùsùn kò sí bó ṣe lè dìde bó ni ṣé ó lè fọwọ́ pa ìgànná ìgànná tí láti fi ṣe tẹ̀yẹ́mọ̀ bẹ́ẹ̀ni ìbéèrè àkọ́kọ́ ní àsìkò wọn. <laughs> wọ́n ní ìjà lè polówó ọjà nínú mọ́sálásí. la ẹni tó bá polówó ọjà nínú mọ́sálásí òjíṣẹ́ lára rẹ ní kọ́lọ́ mọ́jẹ òjèrè èpè ni. àwọn kan ní àgbọ́yé pé tá a bá ẹni tó bá ń sọ lórí ìrun bá ó jẹ olùsàfọwọ́fà olọ́gbó jẹ gbájáwo wàdìgbò ń sọ àbí tí ẹni tẹ́ pé tiẹ̀ ti di àrùn pé tó bá ti sàlọ̀ lálẹ́ ìkíní tó já tó tó lọ lẹ́ẹ̀kejì tó bá ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta yẹn ló fẹ̀ tó láǹfààní àti máa kírun lọ. tó bá sá ti rí wípé kínní ìtì dànù ó ti fi tẹ̀sán sólò ah, ẹ̀rọ kan tó ṣẹlẹ̀ náà ti wà òkè. ó tún bọ́ sí ok ọlọ́gbàpọ̀ abumariam lẹ́nu ẹ̀rí ok. asalaamualeykum. kí ni ah. kó bẹ́ẹ̀ ta ọ̀nà yẹn nílé lórí. bẹ́ẹ̀ ni yẹn ni torí rárá tí ó bá ti di pé ó di e, ó ìgbẹ́ ń dàlámù ó ti wà press kọ́ press yẹn náà ọ̀rọ̀ ọ̀run ò sí nínú ọ̀rọ̀ tiẹ̀ nísìn kó tiẹ̀ lọ tí ń <laughs> kọlọ̀ yẹnjú ìgbẹ́ ń dàrá àmú náà nù. ọlọ́mọdé kọ́ isa àjẹkárí pẹ̀lú ìdádá sí. àmì àtẹ̀yìn náà. àgbà sí ń sàlàyé fún alọ́rọ̀ tayamu. náà. nígbà tí a bá rí omi tó ní ẹwà kéré. bẹ́ẹ̀ni tí kò lè kọ́fà gbogbo àrò aláìní. bẹ́ẹ̀ni o lè dójú. o lè dé ojú ẹni a máa fẹ́ àmọ́mù kọ̀ǹpútì ẹ̀. bẹ ẹrẹ ẹjẹ ká mọ̀ pé náà láyé wọ̀lám tẹ́yìdù máa lọ́lọ́wọ̀n bá rẹ̀ sọ tẹ́ ẹ̀ bá rómi òṣùgbó níwà so àgbọ̀ àwọn akọni méjèèjì pọ̀ torí èyí tó dé ojú ní ọ̀dọ̀ tiẹ̀ báyá lọ́dọ̀ ẹlòmíì báyá yọ parí ẹ̀. ó yẹ mi béèrè tí ò yẹ mi bàbá ni pé gẹ́gẹ́ bẹ tẹ́yà mọ̀ ojú àti ọwọ́ wọ́n á lè kún gbà tẹ́ ni pé tọ́ba ti ṣe bẹ́yà ojú ẹ̀ ni omi dé tẹ́yàmọ́ la máa fi kọ̀ sí tẹ̀ pé bóyá. Yára a parí tẹ́yàmọ́ àjèké náà bá ń bá ṣe ṣe náà ní ọba tó bá fẹ̀. Bá ṣe ṣe tẹ́yàmọ́ mu náà náà Asalaamu ah, alaykum wa rahmatulah. Akasara antala. Ẹ má bu ní jama. Abu Mariam ló àwọn náà mi fi